يا محمد الأمين وعلى آله وصحبه والتابعين لهم بإحسان أجمعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bà tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ akọ̀rọ̀ ìṣe àtìgẹ̀ fún àlejò sallallahu alaihi wasallam ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bà ti dá tí kò ṣe àti ìtòlípa iṣẹ́ náà tí ọlọ́ọ̀bà tó kẹ tí ó fi àtàwọn ará rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yin tó wá dìrọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ọ̀gbẹ́ǹde kọ́lọ́n jẹ́ kí a jọ wà nínú wọn. wọ́n ti bá a sọ̀rọ̀ tọ́pọ̀ lánàá lórí Islamic family law ní abala wípé kí ni àwọn ìròyìn tó yẹ kí á wò pẹ̀lú obìnrin tí a fẹ́ ibi lẹ́tọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ̀rọ̀ nípa ìdájọ́ tó tún ṣẹ́kù lẹ́yìn ìgbà tí a bá fẹ́ obìnrin ká àti ojúṣe ọkọ àti aya gẹ́gẹ́ bí Islam ṣe là á kalẹ̀ láàárọ̀ yìí lẹ́tọ̀ àkọ́kọ́ ó dúró lórí tààtúndì sọ̀dáàd ọlẹ́tọ̀ nínú Islam káfẹ́ ju ìyàwó kan lọ wọ́n ti sọ̀rọ̀ lórí oyin kókó kẹtọ́ pàtàkì nípa níní ìyàwó jọyọ̀ kan lọ onáà ni ghayra fil mar'a mushkilatun wa hulul owó obìnrin wàhálà tí wọ́n dá sílẹ̀ àti oríṣiríṣi ọ̀nà àbáyọ àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n bá kọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n máa sọ ike sábúrò ńlá bùdàmí aburú kan ní tí ọ̀gbọ́dọ̀ mọ́tẹ́lẹ̀ bọ́lọ̀ ti dá nìyẹn lẹ́yìn eléyìí èyí tọ́jú àkọlé ní àsìkò yìí òun náà ní sáà tó ní الفراق الشرعي بين الزوجين وآثاره ìtúká ní ìbámu sí ṣẹ̀ríà Islam láàrin ọkọ àtaya tí wọ́n ti jọ wà pọ̀ tẹ́lẹ̀ àti àwọn orípa àbí ìdájọ́ tí ó tẹ̀lé ìtúká yẹn. àwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé dàwámù ìhàn mínà mùhàn kéèyàn wà lórí ìṣesí kan lé ayé yìí tí ò ní yàtọ̀ rárá tí ó fi lọ tọ́lọ̀ wọn ní kọ̀ọ̀tẹ́nì kankan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò fẹ́ ṣe tí ọ̀pọ̀ tó gbòdì kéèyàn ọjọ́ méjì ọmọ ọjọ́ kan kó sì yẹ yí gbé ìṣesí kankan ò ní yí padà lóòótọ́ díẹ̀ kò ṣeé ṣe kéèyàn wà láláì màgá kọ́mọ ní mọ̀ rárá tí ó fi kú bó tilẹ̀ ọmọ kò ṣeé ṣe dàwáàbò hàn nínú ìfún hàn. kọjá yìí pé ìfẹ́ téèyàn ti fi obìnrin nígbà tó wà ní ojú ọ̀nà téèyàn tó wá to ìdí rẹ̀ tó fi wọlé kọjá tó kó ṣe lágbára tóun náà ni ó ti máa lọ bẹ́ẹ̀ téèyàn fi kúrò láyé nínú ìfún hàn tí ò ṣeé ṣe torí àtúnjẹ́ yìí tọ́ba wa jẹ́ iṣẹ́ wa burúburú tán téèyàn wá fẹ́ tura èèyàn sílẹ̀ lẹ́yìn ìgbà tó ti ta kókó yìí kókó yìí tí ọlọ́run ṣe àpọ́nlé fún kọ́wá jẹ́ iṣẹ́ tí ọba fi omi náà sílẹ̀ kọjá pé ní ìlànà ọlọ́run tó gbé kalẹ̀ torí pé a ti ṣàlàyé fún wa yìí pé àti ìnumọ̀tòní ju nàánàlì mọ̀sánlẹ́sì wà dárí ìdánilìkà wà dárí ìlílẹ̀ pàbá ẹ̀sìn wa tá à ń sè yìí ọlọ́run mọ lórí àǹfààní tọ́pọ̀ fún wa ni àwọn òfin tó mú wa ó sì fẹ́ fi ti aburú tọ́pọ̀ kú fún wa. nígbà tí a bá rí i pé túláàsì ni kí ó yà ọ́ tẹ̀lé láàrin a jẹ́ pé a rí àǹfààní tọ́pọ̀ látara títú ìgbìkà. yóò sì lè yóò sì lè yẹ kíta bá tẹ̀lé sí ọlọ́run yóò lè di aburú oríṣiríṣi tó tún lè fẹ́ yọ yóò lè di dànù wa ìtòbi jẹ́ kí ọ pàtàkì láti rí pé kéèyàn tẹ̀lé òfin ọlọ́run nígbà yóò sí ọba fẹ́ fẹ́ obìnrin àti nígbà tí ọba fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ìkọ̀ obìnrin sílẹ̀ nínú Islam àdúgbò sọ pé ìfi obìnrin sílẹ̀ nínú Islam. ọ̀nà mẹ́ta ni màá gbà wá alákọ̀ọ́kọ́ òní wípé kọjá ike ìkọbi sílẹ̀ yìí láti ẹ̀sà ni látọ̀dọ̀ ọkọ ọkọ ló kù bẹ́ẹ̀ láti ike jẹ́ ìyàwó yìí lẹ̀. Islam yẹn ní at àpà nínú èdè Qur'an tó mú wa àti sunnah anabi wa sallallahu alayhi wa ṣùgbọ́n nínú èdè tiwa káàró jíire àtàwọn èdè míì wọ́n lè má so nǹkan yà láàrin àtọ̀láàpù àti fásitì nìka ṣùgbọ́n nínú sẹ̀ríà sẹ̀ríà ti òpin yà láàrin méjèèjì ipe àtọ̀lá ọ̀yàtọ̀ sí fásitì nìka àtọ̀láàpù yẹn ilé tí sẹ̀ríà gbé wáyé pé ọ wà lọ́wọ́ ọkọ kọsọ yìí òun kọ obìnrin sílẹ̀. ọ̀nà àkọ́kọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó lè jẹ́ ike látọ̀dọ̀ àwọn méjèèjì ìní ìfira ẹni ilẹ̀ ti ti wá ọkọ yọnu sí i ìyàwó náà yọnu sí i ṣùgbọ́n ìyàwó lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ tó dákun ìyẹn náà ń ṣẹlẹ̀ lábẹ́ ìyẹn ni pé kí obìnrin ó fi nǹkan kan rọ ọkùnrin ipe kọ́dà kún kọ́kùn sílẹ̀ òun ò ní bùkátà sí mọ́ ìgbépọ̀ yóò tú òun ó lè jẹ́ pé sàdá àti ẹ̀ ni ó ní owó fún ó lè jẹ́ pé nínú sàdá àti ẹ̀ ni ó lè jẹ́ pé sàdá àti àti nǹkan mìíràn tó tún fi kún ó sì lè jẹ́ nǹkan mìíràn tí èsì ẹ̀sìn sàdá àti rà á bí ẹ bá ti bóun náà bá ti yí pé bóbìnrin yẹn bá ti sọ fún yí pé ìtòwò ọkùnrin tó náà ti yọnu sí àjẹ́ ife kúlùú ti ṣẹlẹ̀ nìyẹn. torí àyè mo fi sọ lánàá yìí pé ní mọ́tò àbò màlìkíyà àtàwọn mìíràn àwọn onímọ̀ tóbìnrin bá sọ yìí tó dàpọ̀ kọ̀ mí lẹ̀ yìí fún ọ ní ìjọba yìí kódà kó pè ní mílíọ̀nù tínú ọkọ bá ti dùn pé yẹ o ti yọnu sí àbófun ní fake check oníṣẹ́kì rèé ṣùgbọ́n nígbà tó bá ti pọ̀ ọkọ̀ mílẹ̀ ní tó kọjá èyí tó tó rìn káàsì síbẹ̀ inú ẹ̀ bá dùn lọ́ba ní òbí ọdún sí i kó lè òtí ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tọ́ba adé bá ń ṣiṣẹ́ ọ̀gbọ́wọ́ ọ̀rọ̀ mi nìyẹn wọ́n jọ máa fà lọ́tọ̀ ṣùgbọ́n wọn ikú ti yọnu sí kò ń fi omi òsílẹ̀ ṣẹ̀rí àti o ti kó ti fi omi òsílẹ̀ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kọjá pé obìnrin nìkan ló ń wù tọ́ba wa wu obìnrin obìnrin ò lè ṣe tọ́lá kò lè dákúlù ṣe èsì dandan ní kọ́kọ́ gba tọ́ba ló ń fẹ́ fún un àbí kí èsì dandan kọ́kọ́ sọ fún wọn kọ́ tọ́ba ló ń fún ní ṣùgbọ́n obìnrin tó ń bá jẹ́ kó ní ara ni tọ́kọ́ sì fẹ́ máa mèntè márèjì yẹn tó sì ti sú òun ìtísẹ̀rí àfikalẹ̀ òun náà ní pé kọ́ lọ sí kọ́ọ̀tù pàtàkì jùlọ kọ́ọ̀tù Islam kọ́ọ̀tù sẹ̀ríà nínú àwùjọ tá a wà yìí. ike ọ̀rọ̀ ọkọ̀ yìí ti kú òun kò sì tẹ́hùn lọ́rùn mọ́ òfẹ́ kú lábẹ́rẹ̀ ní ìlànà tọlọ́run. ìbínú kò lé rẹ̀ lọ sílé bá ní ìyá ẹni kíkọ́ ẹ̀wù ẹni kò lé láti tó gáyìí yóò hafa ìtẹ̀sẹ̀ríà píríncípù nínú ṣẹ̀ríà yìí pé al-haqa'iqu shar'iyya lan tataghayyar ìtọ́ba jẹ́ pàpà ṣẹ̀ríà àwọn èèyàn máa ma ṣe arúgbájá lórí ẹ̀kú lè yí pàpà ń jẹ́ ṣẹ̀ríà rẹ̀ kò lè yí padà láéláé ọkẹ́rù lọ kò túmọ̀ sí pé ó ti di kíkọ́ lẹ́nu ṣẹ̀ríà yọ lọ sí kóòtù yọ sàlàyé fún wọn kóòtù ó ṣe ìgbésẹ̀ tó kó ṣe nípa pé kí wọ́n ṣèwádìí kí ló fà á sí kí wọ́n lè sẹ́tù ni tí wọ́n bá rí pé tí wọ́n wá nu fámìlì wọn tí wọ́n ta fí àti tí wọ́n bá rí pé tóbi ló padà wá ìpele yìí ọ̀rọ̀ ọ̀hún sá kóòtù lẹ́tọ̀ọ́ nínú òfin ṣẹ̀ríà láti pronounce the solution of marriage táǹpé ní pásítọ̀ nìfà ìfún ìdùkà nípa implications ìdájọ́ tí ọmọ tẹ̀lé àtọ̀láàtà àti fẹ́sùn nìka ọ̀tọ̀ọ̀tọ̀ ni à ń bọ̀ wá sàlàyé ẹ̀ insha Allah ta'ala. kóbìnrin kọ́ máa wò yí pé bóyá ń gbà tí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ yí pé innama talaqu liman akhadha bis-saq. ẹ̀ ń títọ̀lá ìkọ́mi sílẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ òun náà ni ọkùnrin ọkọ tó ṣe kó ní ó ní obìnrin yẹn ká gbé ń bẹ̀ ní abẹ́ rẹ̀ ní ìbámu sẹ́ríà kọ́ wá rò wípé bọ́yá sẹ̀rí àti gbàgbé òun tóun àbóhùn ọ̀lẹ́tọ̀ kankan rárá òun náà lẹ́tọ̀ nu sẹ̀rí à òun náà ní kíkọ́ lọ sí court káwọn court gbégbé tẹ̀tẹ̀ fún wọn gbé tí wọ́n bá rí pé kò lójútùú court lè announce the solution of marriage ìyẹn ìfú ìdìkà. àkọlé tó àwọn wájú mi ó dúró lórí àwọn kókó kan aláàkọ́ni yìí pé. a sọ̀rọ̀ lórí tọ́lá tọ́lọ́ fi sọ́wọ́ ọkùnrin tó fi sọ́wọ́ ọkọ bẹ́ẹ̀ náà ni a sọ̀rọ̀ nípa àlìkólẹ̀ tọ́lọ́ ń yọ̀ǹda fóbi kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ tọkọ yọnu si i òkùnfà tí fi túká ẹlẹ́ẹ̀kẹta a sọ̀rọ̀ nípa agbára tí ilé ẹjọ́ ní. láti tú ọkọ àtaya láti tú ọ̀tá. ẹlẹ́ẹ̀kẹrin a wá sọ̀rọ̀ lórí díẹ̀ nínú àwọn implications àwọn ètò ṣáájú yìí nípa ìdájọ́ tó tó tẹ̀léra wọn lórí ẹ̀. tóbi àti ọkọ bá fara wọn lẹ̀ kí ni ìdájọ́ nípa ìdá tí ó ṣe ẹ̀tọ́ obìnrin yẹn tí ó bá ti kú lé ẹ̀tọ́ àwọn ọmọ nípa títọ́jú wọn fífún wọn lọ́yàn á sọ̀rọ̀ níwọ̀n bá díẹ̀ lórí ẹ̀ insha Allah ta'ala nípa àtọ́lá àtọ́lá kùnú sẹ̀ríà àwọn ìmọ̀ sọ yìí pé òun náà ni àgbà àkìdì nìkan àkìdì àálì. أو المآل بلفظ مخصوص أو ما تقوم مقامه ìkọbi sílẹ̀ ká ń pè ní sọlá kọlọ fún sọwọ ọkùnrin àwọn àgbà yìí pé ìtumọ̀ rẹ̀ òun náà ní pé ká kókó yìgì ká túká ìta kókó yìgì tá a mọ̀ ní contract of marriage ká sọ yìí pé kò sí má inú kọjá ojú ẹsẹ̀ àti kọjá pé lẹ́yìn ìgbà tá a bá sọ̀rọ̀ tán yóò sì tún lu àwọn àsìkò kan ó sì ní gbólóhùn tá a máa ń sọ àbí tí ó dìpọ̀ gbólóhùn yẹn nínú gbogbo kọ́ńtàkì ti bẹ́ẹ̀ nínú Islam pátápátá lọ́sọ̀rọ̀ nípa rẹ̀ kọ́ńtàkì marriage ìnìkan lọ́jọ́ yìí pé ọgbọ́dọ̀ jẹ́ pé verbal ọgbọ́dọ̀ jẹ́ pé afẹnusọ ni mo so yìí fún ọ mo so yìí ọmọ yìí fún ọ mo fara mọ́ ọ yàtọ̀ sí ọjà rírà tí wọ́n ó tilẹ̀ táàgì mọ́ ipe yìí ẹ̀rí tọ́kọ̀ ti bọ̀ síbẹ̀ tó wù ó tó sì fún ọ lówó tó ní sọ̀rọ̀ tó sì mọ́ mu lọ obìnrin yàtọ̀ síbẹ̀ ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ nígbà tá a bá fẹ́ tó yìí nígbà tá a bá ti fẹ́ túká ọ̀rọ̀ jẹ́ tó ní ipa lórí ẹ̀ nípa péjú túká ìkọ́bi sílẹ̀ ọkùnrin ọ̀rọ̀ lọ́gbọ́dọ̀ sọ kìí ṣe pé kọ́pá áàdì kọ́mọ bàtí má kọ́mọ alùpùpù ọdún kan lọ́dọ̀ rẹ̀. ọdún méjì ọdún kan àbọ̀ ọdún mẹ́ta mẹ́rin ìṣòro lọ́fẹ́ síwájú ọlọ́run ìgbésí ayé ẹnìkan ló ti jẹ́ kó yẹn torí pé pé tó bá rí dùnú rẹ tó ń bá ti kọ́ nulé ó ní achievement tí ọmọ ní nínú ìgbésí ayé ẹ̀ nígbà tó bá ó fi sórí ìbànújẹ́ tí ò tí ì mọ ìgbà tí ó kúrò ọmọ ìyá rẹ nínú Islam náà sì ni mùsùlùmí sì ni kódà ọmọ ìyá rẹ nínú ọba kan ní israel ló fi jàǹbá tí ọ̀bọ ọkọ kalẹ̀ torí pé òṣìṣẹ́ ọlọ́pàá lọ́la àlẹ́ ọ̀sán fẹ́ẹ́ kó lùkọ́ mi ní Adam wọ Adam ní turọ́ọ̀ gbogbo yín látara Adam ní ọlọ́run ti dá yín ti dá Adam látara ìfẹ́ ìbátan bẹ láàrin ara wa tí ó fi èméjì mẹ́ẹ̀. ìbẹ̀rẹ̀ túrọ́tù nìta ọlọ́run ti fìrìn lẹ̀ mbẹ̀ nínú ayé àkọ́kọ́ tọlọsọ ikú ńlọ ń dá láti di ẹ̀mí kan ṣoṣo oná ní ádámù alẹ́sàlájú ọ̀sára ti da aya rẹ̀ látara lẹ́yìn ìgbà náà lọ́lọ́run wá dá àwa yòókù látara àwọn méjèèjì ẹni bá sílẹ̀ ọkọ ọ̀rọ̀ ni sọ. tọ́ba ń wòye iná tí ò tí fẹ́ sọ̀rọ̀ nítorí ta túbọ̀ wá sọ kò gbọdọ̀ kọjá oṣù mẹ́rin gẹ́gẹ́ bíi masala ìlà káàbọ̀ amẹ́nubá insha allah ta'ala bẹ́ẹ̀ náà sì ni gẹ́gẹ́ bíi ọ̀rọ̀ sayyidina umar radiyallahu anhu. ọ̀rọ̀ Sayyidina Umar radiyallahu anhu nípa ọ̀rọ̀ àwọn obìnrin ìgbà wo ni a lè ní àfaradà ó bi Hafsa léèrè gẹ́gẹ́ riwaya kan ó bi náà nù sọ fi ọsọ yìí ní ti irú oṣù kan wọn ni irú oṣù méjì nǹkan wọ́n ní ni irú oṣù mẹ́ta ńkọ́ wọ́n ní ni ó lè ṣe oṣù sùúrù ó ti kéré sí o lẹ́yìn oṣù mẹ́ta olóṣù ni ṣùgbọ́n sùúrù rẹ ó ti o títúmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ máa pa obìnrin tì nínú ilé kó fi wá di ikú yóò tó oṣù mẹ́rin. ìbátan fẹ́ pé gbólóhùn lèèyàn sọ gbólóhùn pé mo kọ́ ọ́lẹ̀ náà ni lọ́jọ́ sọ̀lá inú èdè lágbáwá kèké lẹ́gbọ́n sọ lágbáwá bẹ́ẹ̀ náà ni tí bá túmọ̀ sí tí ọ̀fara fẹ́ ìtumọ̀ míì ju wípé ìkọ̀bìnrin rẹ̀ lọ wípé ìfẹ́ ọmọ ìbìtọ́ wà láàrin ara wa ó ti tán báyìí gbogbo àwọn ìyẹn ìyẹn náà ń tọ́ka lórí tọ́lá bẹ́ẹ̀ náà sì ń tọ́wá yẹ pé èèyàn kọ́ sílẹ̀ ní lókùwé ránṣẹ́ sí sẹ̀rí ọgbà wọlé bẹ́ẹ̀ náà sì ni ẹ̀ńtọ́ yayaya tí ò lè sọ̀rọ̀ àlẹ́ akra tí ò lè sọ̀rọ̀ tọ́ba ti náwó adé pé. ó ti ó ti ó fi ọlẹ nìyẹn sẹ̀rí ọmọ kàtí lọ́dọ̀ ọrú rẹ̀ ṣùgbọ́n bá ní sọ̀rọ̀ àní gba ìṣára àti kọ́ jáde. tẹ́yẹ báyìí sọ fún nǹkan bíi sílẹ̀ kò sí wìdúrọ́wà mọ́ kúrò níbi ọ̀rọ̀ tó sọ̀hún wìdúrọ́wà wà ń ọ̀rọ̀ fífi lè léyìí o ẹ bá fẹ́ pé òun kọ́ bẹ sílẹ̀ kò lè withdraw ọ̀gá fóun bíi pé lóun kọ́kọ́ yẹn ṣùgbọ́n kọ́ńtẹ́ǹtì ẹ̀ ìní sẹ̀rí àfúnyọ̀ǹda ipò lè withdraw fún bẹ́ẹ̀. àlàyé ẹ̀ ni wípé tọ́ba ti ní ọkọ̀ bẹ sílẹ̀ sẹ̀rí àti kàkún ìkọ̀bẹ sílẹ̀ ẹyọ kan tọ́ba ní kò burú mọ́ gbà ọ́ padà táǹtì tọ́sẹ́kù fún ọ kò ju ẹyọ mọ́ torí kọ́ ló ń sọ pé at-talaqu marratan fa imsakun bi ma'ruf aw tasrihun bi ihsan tẹ́ẹ̀bà kọ̀bí sílẹ̀ ẹ̀ẹ́mẹ́jì péré náà ni ó tọba ti sọ gbólóhùn pé ọkọ̀ ọlẹ̀ o ti lùfi táǹtẹ̀ yọ kan ṣùgbọ́n kéde dandan ni pé kọ́ wá dé pé yóò kókó lé rẹ o lè tó rìtrákì ẹ̀ padà pé kò burú o mo ti sàmójúkú o ṣùgbọ́n táǹtì tọ́tẹ̀ funfun ọ kan náà ni tọ́ba tó ti sọ ẹlẹ́ẹ̀kejì ó ti ẹ̀zọ́ ti chance ó fún ọ ìkẹta báyìí kò lè sọ pé gbogbo lè má. asọ̀lá àkùbọ̀rù rọ̀tẹ́ à ń fa ìmùsà àkùnbí màrúfì ọ̀sẹ̀ sílẹ̀ òun bẹ̀ fà tọ́ba ti fẹ́ kọfí sílẹ̀ kò ju méjì lọ lẹ́yìn méjì yẹn kò sì lè pé kọ́ wà nílé rẹ̀ tọ́ba fi pronounce ẹlẹ́ẹ̀kẹta ó di gbére nìyẹn ó di wípé ọgbọ́dọ̀ jẹ́ pé yóò ṣe ìdá nílé rẹ yóò sì ṣe é tán yọ wà á jáde tí ọ̀bà rẹ ní fẹ́ mọ́ ó di gbére nu ó lè tó fún fẹ́ lálùkì àmọ́ ọlọ́run òde nígbà tó bá akọ ẹni tó ti bímọ mẹ́fà fún ọ ọmọ mẹ́jọ ta lọ fẹ́ kọ́ bọ́ fẹ́. torí pé nínú ìṣòro tó bẹ́ẹ̀ lọ àwùjọ nìyẹn ẹ̀ ń tọ́kọ́ obìnrin sílẹ̀ tó ti bímọ bíi mẹ́jọ fún lẹ́yìn ọdún mẹ́wàá yìí ọ̀rẹ́ ní kọ̀rẹ́ ní kọ̀rẹ́ ní pátì wọn wá tún wá wò pé àgbà ti dé tó lè padà sọ́dọ̀ ọ̀run kò lè padà sọ́dọ̀ ẹ̀mí sẹ̀ríà àtọ́wá tó rẹ̀ nífẹ̀ lẹ́ni ó sì súnmọ́ tó sì finúfindọ̀ kọ́ọ́lẹ̀ kí èdè kó lọ́lọ́ ọdọ́gbọ́n pé dákun bá ń fẹ́ díẹ̀ kọ́ kọ́ọ́lẹ̀ kó tó wá di kí yọ̀mọ̀ lẹ́tọ̀ tó padà lọ́lọ́wọ́ sọ pé asọ̀lá kò má rọ̀dá nípa ẹ̀mí sáà kò bí màrú àwòkẹ́sìrì ń bẹ̀ sáà ìkọ́bí sílẹ̀ ẹ̀ẹ̀mejì péré ni o sì lẹ́tọ̀ọ́ kọ́ ọ̀dà dúró sínú ilé lọ́nà tó gbàdá àgbòjọ́ mọ́ lọ ṣùgbọ́n tó bá ti fi ẹlẹ́ẹ̀kẹta fún ọ̀lẹ́gbọ̀nsìmá. làtọ̀ yìí pé ẹ bá sọ gbólóhùn tọ́lá o sì di kíkà fún kò lè parẹ́ mọ́ gbólóhùn tọ́lá yìí tó wo obìnrin mọ́tàmójúkú òsì máa bẹ́ẹ̀ lọ pẹ̀lú mi ṣùgbọ́n ẹ̀yọ̀ kan ti wà ń lẹ̀ tọ́ba tó wí mí kó tó di méjì nìyẹn. ìkọ̀bí sílẹ̀ àwọn èèyàn kan ní west àtàwọn European countries míì wọ́n ta kò yí pé kọ̀bálà káyì mu kéèyàn máa fòbí sílẹ̀ wọ́n wá wá provision sórí títí fóbìnrin ipe tí ọba tiẹ̀ fi sílẹ̀ yọ ọmọ ẹlẹ́tọ̀ọ́ táwọn nǹkan kan nu property ọkùnrin yẹn. wọ́n ṣe wàhálà lórí eléyìí bíntínkọ́ àbájáde rẹ̀ kò kò bímọ rí àwọn obìnrin náà wàá dẹni tí ń gafá bọ́kọ̀ bá ti ẹ̀kọ́ wọn lẹ̀ nítorí àtìgbà pọ́pátì yẹn àwọn gọ́ọ̀fẹ́ kọ́ àwọn kọ̀ọ̀kọ́ lẹ̀ wọ́n wá rí pé wàhálà lélẹ́yìí fìtínà ni tí túmọ̀ sí pé aláyé alámúmọ́ ní kálákọ̀wá wúwa lọ́sí ìbòlùkàbí ọlọ́run tó mú ìdájọ́ ilé ìwákọ̀wá ní Islam ọmọ ní ìkọ̀bìn sílẹ̀ ìtọ́lẹ̀tọ̀ nínú sẹ̀ríà òjíṣẹ́ ọlọ́sọ̀lọ́lá àlùwọ̀sálà wọn fẹsẹ̀ rinlẹ̀ nínú àdìsí tí eh, Umaru gbà wá Abdullahi bin Umaru gbà wá ipe òjíṣẹ́ ọlọ́sọ̀lọ́lá àlùwọ̀sálà ọkọ̀ Hafsa sílẹ̀ àdìsí Umaru pé ọkọ̀ Hafsa sílẹ̀ ó ìfún gbà padà lọ́jọ́ ọmọ Umaru bẹ́ẹ̀ náà yọ̀ lọ́n fi rinlẹ̀ nínú Kùránì yìí pé as-salatu marratan fa imsakun bi ma'rufin aw tasrihun bi ihsan ìkọ̀bìn sílẹ̀ méjì ni ngbó ti fara mọ́tò méjì lé àjẹpẹ́ ọlọ́run fara ọlọ́run ṣe ní ọlẹ́tọ̀ nìyẹn. bẹ́ẹ̀ náà ni àwọn provisions míì tó tún wà ní Quran ó sì bá láàká inú pẹ̀lú tá a fi bẹ̀rẹ̀ pé dawamul hal minal muhal kí sèṣi ọ wà lórí ẹyọ kan lọ láéláé tí ò ṣeé ṣe ni àárín ọkọ láyà ó lè dàrú tó pé ẹ wojú tó ẹ sì ẹ wùjú ju ẹsì ẹsì wàhálà lórí ẹsì ìtẹ́ èèyàn bu wà nílé tí ó dàbí ẹ sọ́wà lórí òògùn náà kọfẹ kan wa máa lọ bí ọba tẹ ẹ lílé gbogbo nǹkan bá tọba kú mbẹ ó tún lé lé àwọn nǹkan ní ìbámu gbèsè ayé ẹ ṣùgbọ́n o ìnira tọ́pọ̀ níbẹ̀ ń bi tọ́lá ìnira tọ́pọ̀ ìní bẹ́ńbí sọ̀lá ìkọ̀bí sílẹ̀. alákọ̀ọ́kọ́ iná ní sọ́lọ́ fi bẹ̀rẹ̀ fún wa ipe ohun àmì ohun náà ni pé òun máa má darí ní akọ àtàbò òun sì fi ìfẹ́ àti àánú sáàrin yín. èèyàn méjì tí bá fi ìfẹ́ wọn pọ̀ kò sí ṣe sí i. hadith kan wà látọ̀dá tó sọ pé àwọn ẹ̀mí ọmọ ẹ̀dínìyàn wọ́n dà gbé ọmọ ogun tá a kójọ sójú kan náà ni àwọn tí tí wọ́n bá bára wọn mú ẹ̀ tí wọ́n ti pọ̀ mọ́ra wọn àwọn tí tí wọ́n bá bára wọn mú ẹ̀ tí wọ́n tàkété síra wọn bọ́lọ̀ ti ti ẹ̀mí nìyẹn ẹlòmíì bó ṣe di lásán iná ló ti ẹ̀ tiẹ̀ kí lọ́wọ́ ẹ̀ ti di ẹlòmíì bó ṣe di lásán ló ti fẹ́ràn rẹ̀ ẹlòmíì bó ṣe gbọ́rọ̀ rẹ̀ láì rí ló ti mọ nífẹ̀ẹ́ rẹ̀ على أرواح junudun mujammada. tọ́ba di wípé kọ̀rọ̀rùn fún ọkọ àti aya láti máa gbé pọ̀ ìgbà tí kan nínú wọn bí wọn bá tún ń sọ̀rọ̀ ọ lọ bí àtúnṣe yóò sì tún máa rún ẹnì kejì inú. èyí wọn tó wá wà lórí ìṣesí yẹn kí wọn fẹ́ ẹ̀ka tètè ni o kí wọn ta tètè sara wọn ọmọ bẹ́ẹ̀ yóò máa jẹ́ mímbá di mímbá di tọrura wà tọrura tutù bí fìlmàtura tí nira bá dé ìtí ọ̀tọ̀ tẹ́lẹ̀ ó lè di tọ́tọ́ bẹ́ẹ̀ náà ni yóò máa mẹ́tí bábìlì hájà ìtọ́jẹ́ pé bùkátà rẹ pé ká a bá ní ká fi wọ́lẹ̀ ó lè sọ ó lè sọ ọ́ di tọrura alihájà lọ́dọ̀ àwọn onímọ̀ ọ yàtọ̀ sí tọrura.

torí òkú ẹran tẹ̀lé àtọ̀ yìí pé tọ́wá jẹ́ pé ebi òun ti dé ipò mákmọ́sọ̀ yẹn ni pé ó ti wọ̀ lára débi pé ó ti lè fẹ́ ló ti strength láti fi rìn ọlẹ́sọ̀ fún láti fi kékeré ní o ọjọ́ òkú ẹran. ṣùgbọ́n táìsàn bá ń ṣe níbẹ̀rẹ̀ àìsàn ó ní bùkátà tí kò lo oògùn tọ́lẹ́sọ̀ sí àìsàn rẹ̀ kì í ṣe tọ̀húrà ní kọ̀ọ̀kan ti bẹ̀rẹ̀ tọ́ba wa fi balẹ̀ ó lè fi gbọ̀wúrà mi lọ́wọ́ ìgbà tẹ́ ẹ ti pé kọ́nu kọ́ ọ ti wà tẹ́ ẹ parí ìjálẹ̀ mẹ́wàá tiwa méjèèjì ti sọ pé ẹja wò túká àbí kan nù wọn ni tẹ́ ẹ bá fi falẹ̀ kọjá àlà wọ́n lè gbẹ̀mí ara wọn o wọ́n lè yọ ẹ̀jẹ̀ lára wọn wọ́n lè gba oríkèé ara wọn jẹ́ ètí ó fi wá ti báyẹn sẹ̀rí àfẹ́ ife kò séèwọ̀ nípa títì nílẹ̀ ṣùgbọ́n ó ti fi òyà sí ìfẹ́ tọ́lọ̀ ń fi sí àárín wọn. nínú ìnira tó wà ń bẹ̀ ọ̀nà ni wípé ẹ̀ka ìró yọ mọ abẹ fún ẹ tí ọba nífẹ̀ẹ́ láti fi ẹnì kejì lẹ̀ yọ mọ ronú yọ mọ kùsì yọ mọ di wàhálà pàtàkì jùlọ obìnrin tó ṣe pé chance tiẹ̀ chance tó nínú láìpù ọ̀wà limited nípa ọkùnrin ọkùnrin tiẹ̀ tó lè gbìyànjú kó tún lẹ́nu míì ṣùgbọ́n obìnrin wọ́n lè kọ́ obìnrin míì lẹ̀ tí o ní tí ẹ tí ó sọ̀rọ̀ gbà mùsùlùmí láéláé nítorí èdè ẹ̀ ó sì lè tẹ́tí wọn kọ́ lẹ̀ láti tọ́ lọ́kọ míì ṣùgbọ́n ẹni àkọ́kọ́ yẹ kò ní gbàgbé ẹ̀ láéláé oríṣiríṣi ẹ̀ka ìrònú máa ń ṣẹlẹ̀ sínú ẹ̀mí ẹni tó bá ṣe pé kò ní fẹ́ẹ̀tì láti fi ẹnì kejì lẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé agbọ́dọ̀ máa ṣàkíyèsí ara lórí ọ̀rọ̀ ọ̀sọ̀lá obìnrin míì tó wáyé àbòsí wọn ṣe ti jẹun sílẹ̀ ó lè fi torí àbòsí yẹn kọ́ máa fi fún èèyàn òsì ọlọ́sọ̀lá àlè ọ̀sọ̀lá ti sọ yìí pé iná láàlá yìí lè lọ bọ́ àlè hàtà ìdá àkàdàbù lámì òkèlèkò ọlọ́wọ́n máa lo alábòsí lára àmọ́ tí ó fi di pé gbàtọ́ lọ́n bá gba mú pẹ̀lú àbòsí ìtọ́fẹ́ fi àjẹ́ kò ní bọ́nú yàtọ̀ lọ́wọ́ kọ́lọ́n kọ́ sọ akọ́sàánú wa mọ̀jà bọ́ sínú ya rẹ̀ nínú aburú tí bẹ́ẹ̀ bí tọ́lá òun náà ní wípé a ti fi àléébù sí ẹni kejì a ti fi fi lára tọ́ba jẹ́ ọkùnrin ni tí ò ní fẹ́ sínú tọ́lá tóbi ń ti kọ́ lẹ̀ àwọn èèyàn mọ̀ káàbùn tí a bá tó kó lẹ́lòmíì tó bá tó kọ́ lẹ̀ wọn ó ti mọ̀ yìí pé bóyá mìtìlá kù ní àdìsá wà kù ó sì ti wà nù àdìsá níbi wọ́n sọ́lá láàyè wọ́n sọ́lá yìí pé kí ọlọ́run bá fọmọ sẹ́bi lé àwọn ọkùnrin kan tọ́yẹ pé ìtọ́wà nù ẹ̀mí wọn ni pé káwọn ọ̀sà tètè omi wò káwọn oṣù ìdí lórí ẹ̀ káwọn oṣù mọ káwọn oṣù kọ́ lẹ̀ abẹ́gbẹ́yẹ pé ìkà máa kọ́ bẹ́ẹ̀ ẹ̀ bó ṣe wù ní ibi dandan ọlọ́run kọ́ máa bẹ́ fún un tọ́wá ti jẹ́ pé obìnrin ojú àbá òjòjú ara níbi tí ọ̀wọ̀ wà níbi tí àpọ́nlé wà nígbà ọba ti bímọ bíi mẹ́ta mẹ́rin fún ọ kó tó lè rí ẹni àpọ́nlé fẹ́nu àwùjọ fèsì ni ìkànnù mẹ́wàá ní ọmọdé ó lè fẹ́ yàn ṣùgbọ́n kó tó lè rí ẹni àpọ́nlé fẹ́ bóyá kànnù mẹ́wàá ni wọ́n lọ́ọ́ máa ní ó dé sí èèyàn kan lásán ló kù tó ló ti ní pírọ́blẹ́mù nínú olùsẹ̀mí ayé nìyẹn ó túmọ̀ sí pé ẹni tí òun náà bá ní pọ́blẹ́mù ló kú tó ń ṣe sí ọ̀rọ̀ wọn níjọ wọ̀pọ̀ ẹni tí ó bá ní pọ́blẹ́mù oníyà sí káàró dáadáa kátó fòbí lẹ̀ bẹ́ẹ̀ náà sì ni tí bàbá fòbí lẹ̀ inú aburú tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbésí ayé ti lọ ọba lẹ́yìn yẹn ọlọ́ọ̀nìkan lọ́mọ ọlọ́ọ̀nìkan lọ́mọ. ọkùnrin tínú rẹ̀ tó kó wọn pẹ̀lú mi èyí bọ̀ wálé rẹ̀ ọlọ́ọ̀ni kan lọ́mọ tó náà gbé bọ̀ sì ni ìyá máa kó gẹ́ dáadáa tọ́pọ̀ nípa ilé téèyàn gbé obìnrin téèyàn ní àti nǹkan gùn téèyàn gùn àdìsá nílùú náà ojú kejì àdìsá nílùú èyí á ti máa ṣe gbòǹgé ìkejì náà mẹ́. ibi tí mo ti ń gbìyànjú ní àwọn àsìkò kan láti wá ìjẹ mu tí ìfẹ́ ìyàwó àkọ́kọ́ ibẹ̀ mo ti rí dáwúrà jamiu islamiyya tí wọ́n gbé wá sí Kánò bí mo ṣe wọlé pẹ̀lú dáwúrà nìyẹn òun náà lọ tẹ̀léra wọn títí tó fi tó yòó nìyẹn. kò sì sí nǹkan pé ẹni yìí mo fẹ́ fẹ́ yìí ọmọ tí ń dàgbà jẹ́ ń ṣiṣẹ́ díẹ̀ náà kí n tó padà sílé kí n lè rí nǹkan tó jọ nítorí marriage tọ́lọ́ wa sọ pé rárá kan èyí máa ń dáadáa tọ́pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ nítorí ilé tó bá kó sí ti ń gbé nítorí obìnrin àti nítorí nǹkan gùn bẹ́ẹ̀ náà ni náà. dáadáa ní kọ́lọ́ ń jẹ́ ká máa ṣe kòńgẹ́ ọmọ ìjà ṣe kòńgẹ́ aburú. bọ́bá ti pé obìnrin náà ni olóòmọ tó ń lọ dé bá ẹ̀ tó ti bímọ àbẹ́ ẹ̀ tí ò ti tẹ̀rọ ọmọ bí ni tọ́pẹ́ lé ọkọ ìgbésí ayé tuntun ní oṣù lọ bẹ̀rẹ̀ lọ́dún tí tí ọ̀mójútó ẹ̀ nínú aburú tó wà ní kọfí sílẹ̀ òun náà ni ewu látọ̀ ń bẹ lórí ọmọ tó bá ti wà lẹ̀ ọ̀dọ̀ ta lọ́mọ wà wàhálà ńlá ni ìtísẹ̀rí àtọ̀ ni pé ọmọ tí ọba ti ìbàlágà lọ́kùnrin àti lóbìnrin ọ̀dọ̀ ìyá ìní ọmọ wà ònọ́lẹ̀tọ̀ sí kọ́ máa tọ́jú ọmọ yẹn ọkọ kàwá máa fún ní ọkọ máa fún ní tí ọmọ ti ṣe ìtọ́jú rẹ̀ ní ìtókó tí ọba ṣe ọlọ́run òbí ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú tí ọba ti lọ́kọ tọba ti di lọ́kọ ẹ̀tọ́ yẹn ti kú lọ́dọ̀ rẹ̀ yọ lọ sí ọ̀dọ̀ àwọn fámìlì rẹ̀ ẹ̀tọ́ yẹn yọ lọ sí ọ̀dọ̀ àwọn fámìlì rẹ̀ ìyá ni alákọ̀ọ́kọ́ kó tó wá kan ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin àbábúrò rẹ̀ lóbìnrin kí a bí wọn kọ̀ tọ́ba ti pé àwọn yẹn náà wọ́n wà ní abẹ́ ọkọ. ǹjẹ́ gbogbo wa là ń tẹ̀lé ilé inú sẹ̀ríà nínú àwùjọ wa èyí tó sì lé ní torí pé bá a ṣe ń wo pé ká lo ìdájọ́ sẹ̀ríà á máa wòye sí irú ẹ̀kọ́ tó mọ́ lọ kọ́ ní àwọn àyè wọ̀nyẹn. tọ́ba ti wí pé ìjọ lọ kọ́ láàrin àwọn àyè yẹn yọ tako Islam ó ti omi ò àti mọ́ ọkùnrin ni á tètè lórí tí òfin ní jẹun ti pé kò ní ní ẹ̀sìn ẹ̀wù wàhálà ti bẹ́ẹ̀ fi kéèyàn ọkọ obìnrin sílẹ̀ pàtàkì jùlọ ẹni tó ti bímọ fún ni. sẹ̀ríà àwọn onímọ̀ sọ̀rọ̀ lórí wípé kí ni ìdájọ́ ọ̀tọ̀lá fún Islam lẹ́yìn ìgbà tá a ti mọ̀ yìí pé ìtọ́lẹ̀kọ̀ọ́ ni tí ò sí èdè bíbẹ̀ nípa ayé àkùrán àti àdìsí ànábì sallallahu alaihi wasallam. àwọn onímọ̀ sọ̀rọ̀ lórí pé kí ni àlùfọ́kù tẹ̀kìlì bí nípa tọ̀lá. ìtìjàmọ̀ ìwà àlìlẹ̀ ìlú àwọn tọ́kọ̀ jù náà onímọ̀ ibi tí wọ́n lọ òun náà ni pé tọ̀lá kò ní sílẹ̀ mọ̀kúrú ni níta kó ìyá ní ẹ̀sìn ni. ọlọ́run ṣe é lẹ́tọ̀ọ́ ń tòrò bá ṣùgbọ́n ó wà kílá kò àwùjọ òun kọ́ lọ́dà àwọn hànàfíà lọ pé jáàìlú mọ́tòlákà ọkọ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn nítorí àwọn ayé àyè àti àwọn àdì ṣùgbọ́n ìtọ́jú òdodo tó náà ní pé àtọ̀lá òfìlà àfìlùmọ̀tò ìkọ́bi sílẹ̀ obìnrin mùsùlùmí tọ́wọ́ lábẹ́ rẹ inú tá a àánú ẹ̀sìn ni kí wàá ní ẹ̀rí lórí pé nínú tá a kó lọ àánú ẹ̀sìn ni ẹ̀rí pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀. alákọ̀ọ́kọ́ ti wípé ọlọ́run fún wa ní ìkọ̀sọ́nà oríṣiríṣi lórí pé kámọ̀jẹ̀ ti sọ̀lá àpò ọ̀sẹ̀lẹ̀ tọ́ba ti fi tọ́lọ́ ń fẹ́ ni àbí ọjọ́ ìdáhùn ní bẹ́ẹ̀ ó nífẹ̀ẹ́ sí kìbá bẹ̀ fúlẹ̀ ni gbèsè ọgbẹ́ bá ń kéde wọn kọ́ ọ́ bàdá tó fi lẹ́nu ìta ìtọ́ba gbajúmọ̀ gbajúmọ̀ nínú obìnrin ẹ̀fẹ́ wọn. kìbá kan sọ fún yín pé ìtọ́ba wù yín lọ àwọn obìnrin náà ẹ máa fọ wọn lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ò ṣe é báyẹn. ó fún wa ní àwọn ìfọ́sọ́nà oríṣiríṣi tí òfin ní jẹ́ títọ̀ láàbọ̀ ọ̀fẹ́. àdìsí wa lọ́sọ̀dọ̀ ibùdó ọ̀túnmọ̀ ikú jùsí ọlọ́sọ̀lọ́lá àlùfáà fún ibi afọ́gbàdùn ìhàlàlì ìlọ́lọ́ọ̀lì afọ́lá nínú àwọn tọ́tọ́ òun náà ní sọlá hadith yẹn àwọn náà sọ̀rọ̀ nípa rẹ̀ apákan sọ wípé hadith ọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́nu gẹ́gẹ́ bí ibùdó ìjọba bí bẹ́ẹ̀ náà ni dókòlà àgbáyé ọ̀sọ̀ pé hadith wà sọ ìbìlì ṣùgbọ́n ìmọ̀ àwọn hásìmù gbọ́ ní kò fẹ́ẹ́ dákú rẹ̀ ó ní hadith yẹn ọ̀fẹ́fẹ́ nílẹ̀ lórí sọ lórí sẹ́ńtù ìmọ̀ nínú alibadul munir ó ní bí hafi mùsùlùmí yẹn náà lọ́rọ̀ ṣe rí ìsánádù táwọn tí wọ́n rí tí wọ́n sọ wípé kọfẹsẹ̀rí lẹ̀ sánádù èso pépé ta ta ìlú kẹnu àwọn tàbí ìlọsọ ikú ti ọlọ́run sọ bẹ́ẹ̀ ni sánádù mi bẹ́ẹ̀ tó wọ́n gbà wá látọ̀dọ̀ jáde rọ́bì yàrá àjì jáde bùnà àdúrà ipe ọtọgbà àti ọsọlọlọ àti ọsọlọlọ ipe abubadul halali abubadul halali indalahi ilalahi atọlọlọ ìtòkì ìjẹta ìgbà kórìíra jù nínú tọlọ ńlẹtọ òun náà ní kíni o òun náà ní tọlá. nínú ẹgbà wa fi ọsọ ipe má àhàlọlọ ṣẹyìn abubadul ilẹ ìdìbò náà tọlá kò sí gàgàtọlọ ọba ti lẹtọ tóbi tó kórìíra rẹ tó tóbi tọlá torí ti eléyìí gbélé yọba ti ẹ̀fẹ́ mu nípa ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ ń pa rẹ̀ àwọn ẹ̀rí mi tó ń bẹ tó tún kílíà lórí pé àníkẹ́ ẹ má ti sọ láti iná lọ́jà àìsù nínú ẹ̀ òun ní pé ọlọ́kùnrin ara yẹn fún Kùránì ọ fún wa lórí pé ká máa rọ́jú lórí àlànà Yorùbá ọlọ́ba ẹgbẹ́ wàhálà ṣe wò ó nínú abilma àrùn. فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا nínú sóràtù nìsa branch chapter four verse nineteen ọlọ́sọ̀ ife ẹ máa bá àwọn obìnrin ní pépọ̀ lọ́nà tó gbàdá tẹ ẹ bá tiẹ̀ wá kórìíra wọn ọmọ tètè kẹ ẹ kórìíra kankankan ó jẹ́ pé orin tọ́pọ̀ lọ́nà pamọ́ sílẹ̀ àti òfin ọlọ́run kéde kéde ọmọ tó tẹ̀lé ìfẹ́ ní tọba tẹ yí pé òfin tọlọ èyàn máa fi tẹ̀lé ìfẹ́ ẹnu ni yóò di yẹlẹyẹlẹ torípé ìfẹ́ ẹnu náà fọ ọba àwọn èèyàn ti pọ̀ nítorí wo èmi yàtọ̀ sí ti ń wọ nítorí mi ń kórìíra yàtọ̀ sí ti wọ́n ń kórìíra ọlọ́sọ̀rọ̀ tó bá ìwé tí òdodo bá tẹ̀lé ìfẹ́ ẹnu ni ilé ayé bẹ̀rẹ̀ bá bàjẹ́ gbogbo ńlọ́ba fẹ́ ṣe máa sọ̀tẹ́gì ara rẹ tó ń lójú ọ̀nà ńlọ́ọ̀fẹ́ má dùn olórí pé nìkan ikú mi mo fi fẹ́ ṣe nìkan àbí nǹkan ẹni kórìíra ẹnìkan mo fi fẹ́ ṣe sóní bàmù ìṣọ̀lọ̀ ń fẹ́ àti òṣìṣẹ́ rẹ̀ ìlànà ìyẹn ti jọ wá tọ́ba ti tẹ̀lé yọ̀wá jẹ́ ìdáàbòbò fún ọ níbi àwọn ewu mi ìṣòro jùlí yóò sì jẹ́ ẹjọ́ pa yóò jẹ́ òkùnkà orí rí ìfún ọ tó lé tó òkúdú ni wọn nígbà tó ń ṣe ìjọ lọ́wọ́ torí kò sẹ́ni lẹ́yìn ọlọ́run kódà òní tá a jọ wà bẹ́ẹ̀ àtìkò tá a ti dédú ẹ̀kọ́ tẹ́tọ́ mọ́ àfọlọ́ nìkan tó dá wa ọlọ́run bá tó dá wa pé kí ó ṣe é ṣe ẹ̀kọ́ ìlà obìnrin ẹ̀rọ jọ ẹni tìlú ó ṣe ti kọjá pé omi tó pọ̀ ó sì wá máa ń ta obìnrin yẹn òtí ọlọ́run lọ́la àyọ̀kọ́ ìlọ́run àdìsọ́ yìí mọ́sílìm ní àdìsọ́ àbúrò rẹ̀ rà láàyè fúra mínú mínú mínú رضي منها آخر أو قال غيره múmi ní lọkùnrin ọgbọdọ tó fi ra múmi ní lóbìnrin tọba ti rí pé ó kórìíra àwa kan nínú ìwà rẹ̀ kò sí bí ó ṣe wò ó tó yóò rí báwọn kan náà tó ń bẹ sí ní ṣe tí ó sì máa ní bẹ̀rẹ̀ lórí ẹ̀. obìnrin ní máa sọ̀rọ̀ àtọ́tán tí ó ní ọkùnrin ìwò tí ẹ̀rú lára rẹ̀ yìí ọ̀rọ̀ tí o tí ọ̀kọ́ síbi tí o ti ṣe wọ́n sọ bẹ́ẹ̀ láti wà níbi ọ̀sán lọ́la àyè ọ̀sánlá ó ti dúró kékeré ọkùnrin àti tíbi sin àwọn ojú òye sọ. ṣùgbọ́n ọkùnrin ọgbọ́dọ̀ wòye ìpè tó ń bá ń kórìíra obìnrin fún kínní kan àwọn nǹkan bí ìgbẹ́ tí ń ṣe tí ọmọdé yọ ni. tọ́ba tẹ́ tó ń ta kó àtẹ̀rẹ́ bí àwọn tán. kó o ṣe sùúrù pẹ̀lú ẹ̀ kó o kó o sọ̀rọ̀ ọlọ́run fún o ó sì rí pé bí àwọn míì ó sì tó kò sí bí wa burúkú fẹ́ kò ní rí ìbítọ́jà àti ìbítọ́jà òun wa máa wò ju ibi tó kù sí lọ kọ́ wa máa ibi tó kù sí lórí pé kò ní oṣù gbé ìdílẹ̀ bọ́ ọba tó lágbára mọ́ adẹ̀sọ́lá náà yìí pé ìwà bákan náà ìwà nínú táàtù fi mọ̀ yìí pé ọlọ́wọ́ bá ọ̀fẹ́ràn sọ́lá òní wípé ọlọ́wọ́ bá sọ fún wa pé tá a bá kórìíra obìnrin àbá rí wípé o ti ń dẹ́rù gbẹ́rí ọ̀ ń takò àtẹ ó fi ìgbésẹ̀ mẹ́rin lílẹ̀ fún wa tó tó kan sọ́lá. ilé ìwà nu súrọ́tù nìsa àyà thirty four to thirty five kálọ̀ wò ó bẹ́ẹ̀ náà ní súrọ́tù nìfà àyà one twenty eight ọlọ́ba tuntun wáyé ní mọ́ra àtúntò àpàtì ní báàlì ha nìjúùsà náà wò ìrọ́dà fọlá jùlọ àlẹ́ yìí má àyíkìlẹ̀ àbẹ̀yìn náà mọ̀ sólè àwọn sólè òkèyè. tóbìnrin kan bá ń bẹ sí bẹ́rù lọ́dọ̀ ọkọ rẹ̀ kó fẹ́ pàǹtì ìkórìíra ti dé ọlọ́ọ̀ni kò fi wọ̀ fún wọn ti àtúnṣe láàrin ara wọn ìyẹn ni pé ó pè wá lọ síbi àtúnṣe ọlọ́run wa ti gbólóhùn kan lélẹ̀ táǹṣe ní àtẹ̀síyìí nínú ìmọ̀ bàlágà òun náà ní gbólóhùn tọ́lọ̀ fẹ́ pé wọ́n ti sọ léwu káyé rẹ̀. àtúnṣe òòrì ọlọ́run lẹ́nu ibẹ̀ tẹ̀síyìí yẹn ọkọ̀ ní Qur'an káma tàbí ìjẹta láti kà ìyẹn ní ọ̀rọ̀ tá à ń gbà nǹkan létí tí ó wà general ju èyí tá à ń bá bọ̀ lọ ọlọ́run ni wọ́n ti sọ léwu káyé rẹ̀ níbi ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ àti ibi ọ̀rọ̀ nǹkan mi wọ́n sún ní òkè yìí orí náà mọ̀ rí bí àtúnṣe kò ní rí aburú mẹ́. ọlọ́run ti sọ pé wàlẹ́bí takaafu na nìṣúzà ọ̀nà fẹ́rẹ̀dì ọ̀nà wàjú ọ̀nà tẹlifíwọ̀n ọ̀nà tẹlifíwọ̀n ọ̀nà tẹlifíwọ̀n. àwọn obìnrin tẹ ẹ bá rí tí wọ́n ti gbẹ́rù gbẹ́rí ẹ ti wá àti fún wọn ẹ bá wọn sọ̀rọ̀ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ yẹ wọn lójijì níbi ibùsùn wọn kó lè mọ̀ pé ẹ serious pẹ̀lú correction ẹ̀ ní kí ṣe tó kó fi kó fi létí kó fi ìyà jẹ́ bọ́ kó lè mọ̀ pé ó serious tí ọba gbọ́ pẹ̀lú ọ̀rọ̀ àti sọ́lá náà yí pé àfáà náà ti sọ fún wa lónìí pé iyún fún ẹ tọ́wá ẹgbẹ́ ìyàwó kan lónìí tọ́wá jẹ́pẹ́ ìyàwó méjì lónìí ọ pé èyí àti ẹ̀yìn fún mọ́ ó ti di àbòsí nìyẹn pẹ̀lú pàǹpà onímọ̀ òní ìyàn lójú lórí ibùsùn torí pé o ti ní gbogbo ìtọ́jú máa sátífà ara rẹ òun ò sì lémi àbòsí ló ń ṣe yẹn ṣùgbọ́n bọ́ bá jẹ́ pé ẹyọ kan náà ló ní ẹjọ́ máa mú mọ́ra bí wọ́n ti ń mú tiẹ̀ mọ́ra òun náà máa mú tiẹ̀ mọ́ra ẹ wá gbìyànjú nígbà bá káyé la ẹjọ́ wa bẹ̀ fẹ́rí àtúntò sí. ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ọ̀bá tó tó wá sórí ibò rẹ̀ ọlẹ́tọ̀ọ́kọ̀ náà asọ̀bí abájọ rẹ̀ lánàá. ona ni ní wípé sàábì kan ọ̀nà ìkánú àwọn ìyàwó ẹ̀ làwọn fábìlì ẹ̀ wá kó gbá kó ẹrù wá pé á ìgbé obìnrin yóò lẹ́tọ̀ọ́ máa ń kókó tó na ọlọ́wọ́ aṣọ ayà kalẹ̀ láti sọ ètò kò sí ìwọ mi nínà ní ọba yìí jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ a sọ yìí kéèyàn ọ̀nà obìnrin ọgbọ́n yìí nínà ọmọ tí ọba ní tó tó wúlò ní tí ọba ní wúlò ọlọ́run ọ̀hún fẹ́ kí n ṣe gbogbo aláàjọ lọ́sọ̀ fún àwọn ọ̀sẹ̀ ṣùgbọ́n gbogbo aráàlú lágbọ́dọ̀ jùlọ sí. ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹrin ẹ̀ nínà tẹ́sí náà nínà kíni tí ọ̀gbọ́dọ̀ fún ìpalára kẹtàbá nígbà tí ìbá yẹn káwàdá ní kí n ṣe pé nínà ọmọ wa nàbó nínú ọmọ rẹ ìrìn kọjá là. ọ̀yọ́ ọlọ́wọ́ afẹ́ ike jíjẹ ọba tó wá ràn án wàyí ní ti tó ń ṣe fọ́ sábẹ́ yìí ní ma fàbọ̀ àti wòhákàmà min ahlihi wòhákàmà min ahliha in yurida islaha yuwaffiqi Allahu baynahuma. ọlọ́ọ̀ni ẹ wá gbé èèyàn láti di fámìlì tẹ́lẹ̀ ìkejì kí wọ́n lọ gbìyànjú àtúnṣe ọlọ́run wá ti mi ń bọ́ ní mọ́kọ́ wa ta gbogbo sọlá tó bá tẹlẹ pátá ìtumọ̀ nínú sí ni mọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ inú sọ́yìn mùsùlùmí lọ́wọ́ àdìsọ̀ tẹ̀tẹ̀ ẹ̀ ń tí ó fi èdè nílẹ̀. nínú ti àtòkù màtí ọlọ́wọ́ bá kọ̀fẹ́ràn sọ̀lá táàbù táàbù màtí ọlọ́wọ́ bá ọ̀fẹ́ràn sọ̀lá náà ní pé ọlọ́ọ̀dún tá a bá ti ní ìyàwó ju ẹyọ kan lọ ọ̀ràn yẹn ní kéde tó ta àbò rárá ọ̀ràn yẹn ní káṣe déédéé láàrin wọn téèyàn bá ṣe déédéé láàrin wọn wọ́n ti kà á fún wa irú ẹbí tó ti mọ́rin ní àdìsí yá lọ torí pé àdìsí ọ̀sán àwọn ìdí ìfẹ̀lẹ̀ àmàlẹ̀ ẹ̀sọ́ tó náà sọ fún ẹ lórí iṣẹ́ tó bá ṣe nínú ọ̀ràn iṣẹ́ tó bá ṣe ní ayé ìlọ́lọ́wọ́ fi sọ́lẹ̀ òfì síbi kan òfì kálẹ̀ ẹgbẹ́ kan ló fi máa rìn láti fi àmọ̀ ìdíbi ọmọ ti bọ́lẹ̀ lọ́mọ tó lè láti ó ti àmọ̀ gbá nínú àwọn tó níyàwó níbi àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn èyí tó ti dé sáré ọlọ́mọ dojú ti aláì kọ́mọ dojú ti aláì fi àmọ̀ tí ìdí wọn ti pé ọlọ́mọba kan ọ̀fẹ́ bọ́lá nínú sáàtì tó mọ ìjọ ọlọ́mọba ọ̀fẹ́ sọ́lá àti pé àdìsí sáájú lọ́yìn pé ìdílé mọ́ sọ́lá kúlùmọ́ ní ọlọ́mọ àmọ́ ìgbésọ̀ láti yẹn sọ́wọ́ ọkùnrin tọ́ba ti ń pé ọlọ́run fẹ́ràn tọ́láàkù ni ìbágbé sọ́wọ́ àwọn méjèèjì tá a jọ tọ̀ láti bọ̀ ni àtọ́kọ́ adìyàwó ẹ wá wuyi tọ́láàkù bí ìbàdí wa kọ́ pé ìbàdí pọ̀ tó tọ́ ẹ kọ́ wà lọ́wọ́ obìnrin torí pé obìnrin ló dúró kùkù obìnrin ká tètè dúró obìnrin ká tètè ro nǹkan pẹ́ obìnrin ló di gbígbára ká tó lè ba nǹkan jẹ́ ní kíákíá bọ́lá ń ti dá wọn yẹn ìṣọlá sọlá la àyè sábà bí máa ra ètò mi ní ẹni sọ ọdẹ àkìlì wọ̀dí àgbà abàlì lùpẹ̀rẹ̀ rọ́jò lè ha àti mi lè mi lè dà fún nà ànábi wa sọlá la àyè sábà bí pé ní ìrí ẹni kankan kí láàká yẹ kó kú kẹsẹ̀ yẹ náà ti dùgbò kù tó ti jẹ́ yí pé ó lè sọ ẹ tó ní àmùrè nínú ọkùnrin ó lè sọ ọ́ nígbà tí obìnrin bá gbà lójú wípé ẹnìkan ti lè ìyáálé ìyàwó òun ti lè báwọn gbálẹ̀ tó tọ́wọ́ bá ti ta kà á ti bẹ́ẹ̀ yọ sọ ọjẹ yóò nílá rẹ̀ nígbà tí èèyàn náà lọ sí ìfẹ́ rẹ̀ tuntun wá ń dúró lórí bí ọ̀ràn ọ̀lọ́ lórí ìfẹ́ rẹ̀ ṣùgbọ́n àbíkú wọn náà bá gbà bẹ́ẹ̀ já ìwọ́n náà fi á lọ gbá àyè tiẹ̀ ilé olè fẹ́ kù kọ́rọ̀ olè lójú tù tọ́ ọba tọ́ mi tàkọ́kọ́ tó fi ní máa bínú pé ọ̀rọ̀ lọ́wọ́ kò sí ìtòbí ní oṣù ìpínlẹ̀ òwe ti fẹ́ nìyẹn. àfikọ́ ọmọdé náà tó sọ ọ́ ti àkínní wọ̀dí yìí. kéde pé wọn ọ̀já bábà ní ẹ̀kọ́ ṣùgbọ́n mi ṣe dáǹtì ẹ̀kọ́ ńkọ́ ọkùnrin ló lè mèntínì ẹ̀kọ́ ju obìnrin lọ bọ́lọ̀ ti fẹ́ nìyẹn. agbọ́dọ̀ máa gbìyànjú lórí wípé à ń ti sùúrù lórí àlámọ̀rin ìdíkọ̀ ọmọ ìbílẹ̀ ọlọ́run fi tọ́láàbù sọ́wọ́ ọkùnrin kó lè bá a létò ni kò fi sọ́wọ́ obìnrin kọ́mọ́ bá a jẹ́ pé yóò tó wá papọ̀ ẹ wò pé kẹta kẹrí àtọ́kù wọn gbé yọ ọkọ lọ kọ́ọ̀tù tínú bá tẹ bí for that period gbogbo ó ti máa lọ lẹ̀ gbogbo ó ti máa lọ lẹ̀ tí ìbá ti fi tó lé lálẹ́ tán wọ́n tẹ̀kú ẹ̀fẹ́ yìí mọ̀tọ́ bá jẹ́ kó ti lé lálẹ́ tán ni wọn ò ní rí fẹ́ẹ́ fi gbogbo period yẹn bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run fi sọ́wọ́ obìnrin ọwọ́ ọkùnrin torí pé òun lẹni àkọ́kọ́tọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò olórí omi tọ́sọ̀ tó kù oníṣe wàhálà tí ń wá wọn tí ń wá wọn fámìlì ẹ̀ òun ló ní àsìkò ti tó òun ti rẹ́kì ìnáwó òun lọ náwó orí ọ̀nàwó ti ètò owó orí náà oríṣiríṣi nǹkan ló gbé àti tí ọwọ́ sí ọrùn àti tí ọjà ìwòsàn oníná kọ́wá jẹ́ ike káwá fi àlàáfàrí sọ́wọ́ obìnrin tí gbogbo ẹ̀ wá dàbílẹ̀ ẹ̀kan náà ọlọ́run sílẹ̀ ọwọ́ àmọ́ àmọ́ fi sọ́wọ́ ọkùnrin kó lè bàa jẹ́ pé yóò ronú pé tó ń bá àmọ́ ti lè kọ́ ọ́ lẹ̀ gbogbo wàhálà yìí ọmọ ìdí àjẹsára lásán mọ̀ nìyẹn olùtọ́kọ̀ láàrin ọkùnrin àti obìnrin yẹn tí àti ara lásán tí o ṣe é padà lọ́pọ̀lọpọ̀ ìta àtúmọ̀tò ọlọ́ọ̀ba tọ́lá iná ni síwájú ìmọ̀lọ́wà gbogbo ojoojúmọ́ làwọn ọmọ ìsúná wá bá ó sì sọ pé àga rẹ̀ wà lórí omi gbọ́dọ̀ ọba náà ti ní àga àrísù ilé èsì náà ní àga wọ́n omi ti ayé ìdí ẹ̀ wà ṣùgbọ́n àríkù tọ́lọ́hùn wọ́n ti àkúrísí yìí sábà wà tó lọ ayé àtọ̀run kò gbẹ nínú. oníwọ́n wà máa jábọ̀ pé sùn lórí omi kálukọ́ sọ pé mo máa ti ṣe nǹkan báyìí mo ti ṣe nǹkan báyìí èsù tó bá gbọ́ mi ọ̀gbọ̀gbà ìwọ nǹkan kan kíkejì ọ̀sọ̀ díẹ̀. ẹlòmí ọba sọ yìí pé òun gbó mọ ẹnìkan títí tó fi kọjàwó ẹ lẹ ìgbẹ́ wà ní ọ̀kárí ìdí ẹ̀ súnmọ́mi súnmọ́mi súnmọ́mi Allahu akbar so àdìsí yìí ọwọ́ àmì ọ̀sọ̀ yìí Muslim omi ìgbé ó ti dẹni tó nípò lọ́dọ̀ ṣe tọ́ nìyẹn so kọ́lọ̀ ń kọ́sọ̀ àánú wa kọ́lọ̀ ń mọ̀jẹ̀ àdìsọ̀lá torí ìdí abájọ tọ́lọ́ fi mú tọ́lá kù wá àti sọ lórí wípé tọ́ba lé tán tí wíwà lé tí ọ̀wà di wàhálà tí ó tó burú ju kọ́mọ lọ dágbé lọ ìgbà náà ni sẹ̀rí àtúnṣọ yìí pé kò burú ká kọ obìnrin sílẹ̀ àìsísọ yìí pé ìgbẹ̀lẹ̀ ìdájọ́ lórí kíkọ obìnrin sílẹ̀ ó náà ní pé màkúrú ni ọlẹ́tọ̀ lọ́màkúrú ni tó ti bẹ́ẹ̀ nítorí àwọn àti kíkọ̀ kan àwọn àkàmù tẹ̀kìlì bíyà mẹ́rẹ̀ẹ̀rin ọ wà lórí sọlá bó ṣe wà lórí ti nìkáwò náà nìkáwò nípìnlẹ̀ mùsàákù ni ṣùgbọ́n nígbà míì ó lè jọ́ràn àyàn ìgbà míì ó lè jẹ́ haram ìgbà míì ó lè jẹ́ kúrú pẹ̀lú ṣe títí yẹn bá wà ẹ̀ tó ṣe é pé kò lè kójú lọ ṣìdá ni ó torí bọ̀ tí ọba fẹ́yàwó ó di túlá àtẹ̀sẹ̀tẹ̀ ní làtọ́mọ́ ẹ̀ tó ṣe tó bá ti fẹ́yàwó wàhálà ni. ìní oko rẹ̀ sí ní oko yàwó sí nípa òsì burúkú tí ń bá jà ó di haram ni tọ́lá tọ́lá tún lè jẹ́ wájú nígbà mi tó di kúláàsì ìgbà mi ò lè jẹ́ haram kò ní dún mọ́tò rẹ̀ náà ìgbà mi ìgbà dùn ní mẹkúrú téèyàn bá jẹ́ pé ọkàn kò obìnrin lẹ̀ nínú ìfẹ́ inú ẹ̀ lásán láì ṣe wípé ọ̀rọ̀ nǹkan láti gbé pẹ̀lú ẹ̀ mẹkúrú ni ló ṣe. yọ ọmọ jẹ́ haram tọ́ba tó wípé nítorí ìfẹ́ ẹ̀dún lásán ìlú òbí kọ́ obìnrin lẹ̀ ó sì mọ̀ wípé ẹ̀ tí ò lè yàn ní ẹ̀yìn. tọ́ba lọ ní ìsì àtúbọ̀tẹ́ rẹ rẹ̀ òní ló ti mọ́. àtúbọ̀tẹ́ ẹ̀sìn rẹ̀ òní lójútùú má ẹ̀ sì ni wọ́pọ̀ nínú àwùjọ wa bẹ́ẹ̀ náà sì ni kéèyàn ọkọ̀ obìnrin lẹ̀ ní àsìkò tí ń lọ́wọ́ haram ni haram ni ẹ̀ṣẹ̀ ńlá nìyẹn gbà tọ́lá fún súnà nìyẹn gbọ́dọ̀ àtúnbọ̀ alori lórí ẹ̀ insha allah ta'ala àwa àkọ́kọ́ ayé pé tí ọkùnrin bá kọ obìnrin sílẹ̀ implication náà ni ọ́lẹ̀ ọ́lẹ̀ lẹ́ẹ̀kan yẹn ó ti di kíkà fún un ṣẹ̀ríà ọlẹ́tọ̀ láti kó ń gbà padà kọ́ ọ́lẹ̀ mọ́ ó lè lẹ́nu. ó sì yẹ pé ìṣesí ni ó fi sọ lẹ́nu nípa gbígbà padà kì í ṣe pa kíkọ́ o bí kọjá pé kó súnmọ́ bí kọjá pé kọ́ gbádùn lára ẹ̀ ajẹ́kó ti gbà padà nìyẹn ọ̀sọ́rọ̀ mọ́ kódà bí ọ̀sọ́ jáde lẹ́nu kódà kọ́kọ́ palára lásán ní ti ìgbádùn ó ti gbà padà nìyẹn sọlá àpò àkọ́kọ́ wò sí fẹ́ mọ́ obìnrin tẹ́lẹ̀ yóò ti kọ́ ọ́ lẹ̀ tẹ́lẹ̀ yóò kọ́ ọ́ lẹ̀ nípa súnà ní ti súnà òun náà ní pé tọ́wọ́ bá ti mẹ̀ yí pé ó ṣe nǹkan kankan tó níjì láti kọ́ ọ́ rẹ bá ti lè ọ̀pọ̀ tó ọ̀kọ̀ọ̀kọ̀ gbé yòó náà kì í ṣe náà lọ sọ jáde ó rè kí kó ṣe nǹkan oṣù tọ́wọ́ ti ṣe nǹkan oṣù tán kò ní tó fi wá sọ yí pé obìnrin tàbá tẹ̀lé sí tọ́lá bọ̀ ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ tọ́lá gba òbínú ni ńgbàtọ́ bá ń bínú tó ní ìdìbò ọ̀tẹ̀ náà retí kó ṣe háì kọ́ mọ́ bá gbẹ̀fẹ̀ yọ ọkọ̀ kọ́ ṣe háì tó o sì ní sí ìfúnma tó o bá ti ọ lẹ́tọ̀ọ́ láti kọ́ ọ lẹ̀ ní ìmọ̀ra tó o súnmọ́ lóòótọ́ wá ti pronọ́símẹ́ǹtì gbé mọ́kàn lẹ̀ o. ètí ibùdó Umar ṣe lásìkò ẹ̀yìn àníbi ọ̀sánà náà àti ọ̀sánà sọ fún Umar tó jẹ́ bàbá ìlú lọ sọ fún ipe kọ́ gba obìnrin padà. kọ́ wá sílẹ̀ kó jẹ́ kí ó ṣe nǹkan oṣù kọ́ mọ́ra lẹ́yìn ìgbà tó bá mọ́ra tán tó bá mọ̀ kó nǹkan níbi sọ̀lá kọ́sẹ̀ wàá sọ ọ́ ìtọ́sọ́nà ni yàrá tọ́jú sí ọlọ́run sọ́lá náà àlẹ́ sọ́lá ìkẹ́kọ̀ọ́ ìtọ́lá kò sùn ní nìyẹn. lẹ́yìn ìgbà tí ẹ bá ti wá sọ fún ipe èèyàn kọ́ọ́lẹ̀ kíkọ́ọ́lẹ̀ yẹn àáka ìkíní àáka kejì tọ́ba lè sọ ẹlẹ́ẹ̀kẹta odi túláàsì kọjá ipe yóò lo àsìkò tí ó tí ó sì jáde nígbà tí wọ́n bá ti pronouncement alákọ̀ọ́kọ́ tọ́láàkù sì máa jẹ́ àtọ́láàkù rọ́jìrì tọ́láàkù tó yẹ pé o sì lẹ́tọ̀ọ́ kọ́ gba obìnrin padà ìwọ ló sì lẹ́tọ̀ọ́ gbígbà padà tọ́ba yarí pé rárá àlùmọ̀ òsè mọ́ nígbà tó ti lé tọ́lá kọ̀ọ̀kan kọ̀lẹ́tọ̀ rẹ̀ nù sẹ̀ríà kọ̀lẹ́tọ̀ rẹ̀ nù sẹ̀ríà àtijọba lọ kóòtù yọlọ gbígbì sẹ́lẹ̀ kẹta tọ́ba kọ́ lẹ́lẹ́kejì tọ́láàtù sì lẹ ó sì tó wà ní àtọ́láàtù rọ́jì yìí ibi ọlẹ́tọ̀ọ́ kó tó sọ pé ọgbà padà ẹ̀tọ́ rẹ sì ni kì í sẹ̀tọ́ bàbá rẹ tí bàbá rẹ ọdún gbé rárá ọwọ́ ọ̀kọ́lẹ̀ ọ̀rọ̀ lásán ni àṣà Yorùbá lásán ni wọ́n fẹ́ ṣùgbọ́n ní bàbá òun ọkọ lẹ mọ àìkọ lẹ mọ là ń pè rọjà tọba wa ti ṣe tẹlẹ kẹta ajẹkẹbi lórí tọlá kò lè ba èlù bẹyìn ló ń ṣe lóko bọrọ tọlá kò pé ó ti ta kété sí ọ níta kété tó pé ọlágbára jù kó náà nípa gbọ́dọ̀ jẹ pé yọ fẹ ẹlòmíì tọ́yẹ pé ìwà tó fẹ́nu fẹ́nu lẹ́yìn tó súnmọ́ tán tí ọba súnmọ́ tó bá ti kọ́ ọ lẹ́ẹ̀kọ́ sí ìlẹ́tọ̀ọ́ sí ọ náà ọgbọ́dọ̀ jẹ kó súnmọ́ yẹ́bù sí ọlọ́sọ̀ sáà sọ pé àtà àtàdú ṣèyí ṣèyí látàkù ọ̀yọ̀dú kò ṣèyí látàkù. ẹ̀kọ́ kòmí lẹ́lẹ̀ tí tó fi jẹ́ pé ìyẹn ọ̀sọ̀ oyin rẹ wò tó ló ti sọ oyin rẹ wò tí wọ́n ló sọ oyin rẹ wò. ní aṣọ pé nìkaahu ní inú Qur'an àyè kan bẹ tó túmọ̀ sí jìmọ̀ onáà ní gbọ́dọ̀ ọlọ́dún lọ pé àtà ẹ̀ ìtumọ̀ nípa kàtúndà ní àti ìzáwùjà lera. ṣùgbọ́n téèyàn bá kó obìnrin sílẹ̀ lẹ́ẹ̀kan tá a sọ pé tọ́lá àbúrò jí àbókù obìnrin lẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀mejì tá a sọ pé tọ́lá àbúrò jí bó ti lè gbà padà ọwọ́ fífalẹ̀ falẹ̀ tí yòó fi wá ṣe háìdọ̀ rẹ̀ mẹ́ta kan tó fi wẹ̀ gẹ́gẹ́ tó kú jù lọ́rọ̀ àwọn onímọ̀ àmì tó bá ti wẹ̀ lẹ́lẹ́kẹta àmì tó ara tó bá ti wẹ̀ tó bá ti wá wẹ̀ lẹ́lẹ́kẹta ó ti di tọ́láàtù bá inú bẹ̀yìnú lẹ́tà sọ̀rọ̀ obìnrin ti bá kété tí ọ ẹ̀ẹ̀kan náà lọ́kọ̀ lẹ́wọ̀ abẹ́ mi jù ní o ó ti bá kété tí ọ tó wá fi palẹ̀ tó ọ̀gbà padà tó fi fẹ́ àìsàn o ti takété sí ọ ṣùgbọ́n ìtakété rẹ̀ ò tí ì jìnnà tọ́ ọ bá tún fẹ́ láti pé kọ́ máa wà nínú ilé rẹ ọ̀sẹ̀ ìtakókò ìdí mi ni o yóò sì kílé mùsàdá àti mi o wà níyù náà gbọ́dọ̀ mọ̀ sí o tọ́ ọ bá dé mọ́lé tó ń sún mọ́ ìnáwó ń ṣe nínú ṣẹ̀ríà Islam. ẹ má fi ìtìjú kan bẹ́ẹ̀ pé tàdí àmọ́ ìtìjú tàdí àjókòó ti tí ọmọ sọ igi ẹ tó ti bímọ mẹ́jọ ẹ tó ti bímọ mẹ́wàá. ìtọ́lọ́wọ́n ọba wa tó gbé kalẹ̀ fún wa nìyẹn. kì í ti dẹ́dẹ́ ní wọ́n pálárìwò kì í ti dẹ́dẹ́ ní wọ́n pálárìwò gbogbo ìta ń ṣe tá ń pálárìwò kan àtàlà bí ń fún kì í ti tẹ̀rí àlómi wa kì í tẹ̀rí àlómi ẹ̀rọ lómi wa kọ́ pẹ́ran igi kó sì abá kó gbé lọ sábó lọ́dọ̀ àwọn sábà àwọn afúnà owó tí wọ́n ra ẹran iléyà bẹ́ẹ̀ ni wọ́n ti ní ẹran fún ọmọ àwọn làwọn fásitì àtúntò àtúntò dé lọ́bẹ̀ kórìkùn ìgbọ́ láti pé tọ́ba ti lè pé òtítà tí wà níyù ọ̀wà tí sọ̀dà àti ọ̀wà mẹ́ káwọn ẹlẹ́rìí ọ̀wà ìlàgbàdà yìí ó dúró sí ọgbẹ́ rẹ̀ padà. ṣùgbọ́n tọ́ba ti fẹ́ padà bí ìjìmá ìlúlẹ̀mọ́ àbí ìtìfáàkì ìlúlẹ̀mọ́ pẹ̀lú ìfàkùn àwọn onímọ̀ tọ́lá tó yọ sí náà lọ́tẹ́ tó tọ́wá yẹ kó ti méjì tẹ́lẹ̀ tọ́wá jẹ bẹ́ẹ̀ yọkan ló ti tẹ́lẹ̀ méjì lọ́tẹ́ fún o má rò pé ó tó fẹ́rẹ̀ bẹ̀rẹ̀ fresh one ètò mi bẹ̀rẹ̀ fresh one ní tọ́wá jẹ́ pé o ti fọ́ lẹ̀ o ti lọ ọ̀dọ̀ ẹlòmíì lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ lẹ́lẹ́mẹ́ta o ti lọ ọ̀dọ̀ ẹlòmíì o ti tún wá kọ́ lẹ̀ adébítọ́ bá padà wá sọ́dọ̀ rẹ̀ lọ́kílẹ̀ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ fresh one mẹ́ta ẹ̀kọ́ mi lóní. ìkọbi sílẹ̀ ọ̀sọ́ di túláàsì tọ̀dọ̀ ọkùnrin ọ̀sọ́ di túláàsì pé kò sí ìgbà kò sí oko oko kíkọbi sílẹ̀ èso kó pọ́pọ́ ẹ̀kú tọ́ba àlùfẹ́ ẹ̀sìn sọ ẹ̀yìn yóò sì ẹ̀yìn lọ mẹ́ta ìtumọ̀ yẹn náà ni pé gbogbo àsìkò yẹn ọ̀lẹ́tọ̀ kọ́kọ́ ntàkì pẹ̀lú ọkùnrin kẹsàn án kó sì lè fà yé lẹ̀ fún bọ́jà ọlọ́run ni pé ọrùn tún wọ́ bọ̀ ṣùgbọ́n tó wáyé pé adájọ́ ńlọ́sọ ikú òkú náà ti solution of marriage ìyẹn ò ní ìdí háìdọ̀ mẹ́ta o háìdọ̀ ẹ̀yọ kan tó dájú títí kò sí ọmọ nínú ẹ̀ ìnìkan náà ni ó ṣe torí háìdọ̀ àti oyún kì í kó jọ ọ́ pọ̀ ọ̀rọ̀ táwọn màlìkíyà sọ wípé ẹ̀tọ́ bá ní oyún ó lè ṣe háyétọ̀ lẹ́yìn oṣù mẹ́ta àbí lẹ́yìn oṣù mẹ́fà ọ̀rọ̀ kan sí kọlẹ́rìí ni ọ̀rọ̀ tó lẹ́ni ẹ̀jẹ̀ tí olóyún bá rí ẹ̀jẹ̀ ìrújú ni lè ṣe háyé kò di lọ́wọ́ kó kírun bọ́lọ́ kò di lọ́wọ́ kọ́kọ́ òyìnbó mọ́. tọ́ba kìíní jẹ́ pé ẹ̀jẹ̀ tó wà kọ̀ọ̀kan pé háyé ti lélẹ́yìn ajẹ́ pé olú ẹ̀dúgbẹ́ lẹ́sẹ̀ láti kọ́kọ́ fún mi ọ̀fẹ́ tọ́ba jẹ́ pé adájọ́ ló tún wọn ká ọkùnrin tó ti kọ́ ọ lẹ́ẹ̀kan yẹn ẹ̀tọ́ rẹ̀ sì ti fẹ́ kú lórí ẹ̀ ṣùgbọ́n méjì náà lọ fẹ́ kú tọ́ba lè padà wá sọ́dọ̀ rẹ̀ lórí nǹkan sọ ilẹ̀ yẹn fásitì nìga ìgbèrè tọ́lá. tọ́lá táwọn yìí ó ní orígun mẹ́rin alákọ̀ọ́kọ́ òun náà ní wípé ẹ̀ńtọ́fẹ́ kọ obìnrin lẹ̀ ẹ̀ńtọ́fẹ́ kọ obìnrin lẹ̀ náà ní ẹ̀ńtọ́jẹ́ ọkọ bàbá ọkọ ò lè báyìí fòmìnir lẹ̀ tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lásán ni tí ò ní pàkì kankan nù sẹ̀ríà ọ̀rọ̀ lásán ni ó dìgbà tọkọ gan bá sọ pé àtúmọ̀kọ́ ah, lẹ̀ o. ẹlẹ́ẹ̀kejì kọjá pé èèyàn ní lẹ́mìí kó ń fẹ́ kọbìnrin lẹ̀ kìí ṣe tí ò ní lẹ́mìí ẹtí ọtún láti ẹ̀ láti kókó kò náà ti kíkọbìnrin lẹ̀ ìyóò ní pàṣẹ nù sẹ̀ríà ṣùgbọ́n ń bá ń ṣàwàdà tó fi ń ṣàwàdà ìyẹn ò ní fàtúrú sẹ̀ríà o torí provision wà fún lórí yìí pé sàlátùn jìndùhùn náà jìndùn wà á sùlùhùn náà jìndùn àtọ̀là wọlé ìta wọ̀rọ̀yà. nǹkan mẹ́ta kan bẹ téèyàn bá serious pẹ̀lú ẹ̀ tẹ̀lé ọkà tí téèyàn serious pẹ̀lú ẹ̀ téèyàn bá serious pẹ̀lú ẹ̀ tẹ̀lé ọkà tí kò serious yọ ọkà fún oní ẹ̀ ní kíni o kíkọ́ bẹ́ẹ̀ sílẹ̀ títúkù lọ́rùn ẹrú àti gbígba obìnrin padà nínú rìwáyà mi ànìká wà tọ́láàbù wà rọ́jà. fífẹ́ mi pé òfin fún ọ ọ̀sáwàdà bẹ́ẹ̀ ó ti dìyàwó ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni kíkọ́ bẹ́ẹ̀ lẹ̀ kò sí àwò kò sí péré mò ń dé bẹ́ẹ̀ torí náà ká gbìyànjú ká má máa sọ gbólóhùn tọ́lá inú bá bí wa bí wa bó tilẹ̀ ọdún wa tó káàkì ẹ̀fọ́ lọ́dọ̀ mi náà kò sí wọ̀ bẹ́ẹ̀. àdàpè ni ọmọ akẹ́kọ̀ọ́ láti ó ti máa pẹ́ nǹkan mi ó lè jẹ́ pé àgbèdè fọkàn balẹ̀ náà tíkẹ́ ti bá sọ pé rárá omi kan lẹ̀ lórí kó wọn fún lẹ́dẹ̀ẹ́ fẹ́ wọn náà àbò nígbà wọn máa lọ ilé àwọn náà àwọn àbílẹ̀ ìgbésí lọ gbàlérò tó bá lóun ọ̀gbà sọ̀lá àbúlò ìṣẹ̀lẹ̀ ọ̀gá àti náà ṣùgbọ́n tó bá yẹ pé tọ́láàkù ló ń gbà lérò ajẹ́ kó di tọ́láàkù ni ajẹ́ pé tọ́láàkù nínú kéèyàn sojú abẹ́ kó pupa rẹ̀ àbí kéèyàn ọpẹ́ sọ èdè yẹn bá sojú abẹ́ pupa rẹ̀ kò sábàdà ń bẹ̀ èdè yẹn bá pẹ́ sọ yùnà wù alẹ́ fi nìta ẹ̀ńtọ́ sọ wọn á di ilé ìfẹ́ fúlàní yẹn ntọ́ba sọ kọjá àníyàn ọ̀run iná là á gbé dàgbẹ́ lé lórí. ẹlẹ́ẹ̀kẹta nínú orísun tọ́lá náà ni obìnrin tá a fẹ́ kọ́ ọ́lẹ̀ gangan ọgbọ́dọ̀ jẹ́ kí obìnrin téèyàn ní yìí lórí ẹ̀ ní tọ́lá àpò máa wà ní tọ́lá àpò máa bọ́ sórí ẹ̀ èyí ní nìka àwù lórí ẹ̀ kó ló ti lè tọ́lá kà rẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni gbólóhùn téèyàn ó lò àtọ́ ilé yìí ọmọ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ láti bẹ́ẹ̀ náà ni ìfirẹ́ nílẹ̀ so ọgbọ́dọ̀ jẹ́ pé ọ̀rọ̀ ni àbí tí ó ẹ̀ńtọ́ fẹ́ kọ obìnrin rẹ̀ nu sẹ̀ríà májèmọ́ aláwọ̀kọ́ ni pé ọgbọ́dọ̀ jẹ́ pé ẹ̀ńtú ti bàlágà tó lé làákàyè tó ti jẹ́ pé ó fínú fínú ọkọ̀ obìnrin lẹ̀ ní kọ̀tẹ́ tuntun láti ẹ̀ lórí ẹ̀. tí túmọ̀ ètò nu sẹ̀ríà Islam kò sí wọn bí ká tó yìí fún ọmọ ìdí tí ò ti bàlágà ṣùgbọ́n bàbá rẹ̀ ló lè ṣe bẹ́ẹ̀ àbí ẹ tí bàbá rẹ̀ pàtó ọ̀lẹ̀ fún ọmọ ẹjí ìdúró tí ń wo ìyá ẹ̀ náà ti má fún ojú ẹ̀ lé bọ̀ lọ́ọ̀rù yìí kọ́ba ládọ́ òkúso igi fún o o náà lẹ́tọ̀ọ́ òkúso igi fún nínú dúkìá rẹ̀ náà mo sọ ọ́nà fún ṣùgbọ́n rú ẹni bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ kọ́kọ́ bẹ́ẹ̀ àtúwà bàdà lágbà tọ́ba bà lágbà fún mi tọ́ba ní òun ọ̀fẹ́ obìnrin yìí. ẹ̀ tọ́ba ṣe wípé inú ní bí àbí ó ń húnra ntó jẹ àbí ntó mọ̀ ọ́ wọ́n ṣe competition yìí pé ta ló lè mu kóńgò gàrí méjì kan lọ́wọ́ ni wọ́n bù sófin bísímìlà lọ́ba jẹ́ tó bá mọ ojúṣe wọn. kìí sọ sí ló mu irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó dépò wípé nígbà tó bí ẹ̀ wálẹ̀ tán àwọn akọ̀ǹkọ̀ ọmọ sọ nǹkan tó nira òun kẹ̀ òun kọ̀ ọmọ sọ tó jẹ mọ́ bẹ́ẹ̀ àjẹ́ ike kò ní tọ̀lá kù lórí kò ní tọ̀lá kù lórí àbí ẹnfun ní ọ àbáwọn tí wọn àwọn ẹnfun lábẹ́rẹ́ ọsítù àbóṣe ògùn lò ọba dóòsì ní ọba máa ń tí ṣe má ọba ìpọkọ ọlẹ́jàre nígbà rẹ̀ gbádùn dàrá ọmọ sọlá ọ̀dẹ́rà òun kọ́ ń gba ọlọ́run àtọ́ bẹ́ẹ̀ kí ẹ ti mọ̀ pé mi ò ní pàṣẹ kankan ní kì í ṣe kíkọ́ mi sílẹ̀ ṣùgbọ́n kàn bínú la ló sì máa ń tí ń sọ onílàákàyè ló fi sọ fún mi kọ́ ọ ìyún ìyún àmùsẹ́nu ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ ìkọbi sílẹ̀ gan lórí pé èèyàn bínú lọ ní máa sọ. ìta sọ pé kò ní bàtínú sẹ́ríà ó lè ìbínú tó ti kọjá àlàfíyàn lọ ọmọ tó nǹkan ti mọ́. ṣùgbọ́n ètí òde stéèjì yẹn òbínú náà wá bí pọ̀ lórí mo ṣe títẹ̀rí àti ẹ̀sìn mẹ́ta wọ́n kọ́ lẹ́nu bẹ́ẹ̀ gbọ́rùn. ó ti ní bàtínú sẹ́ríà àákà fún ipò tìkọ̀ obìnrin sílẹ̀ náà nìyẹn. nípa òdiwọ̀n bá a ti lè kọbìnrin sílẹ̀ mo ti ṣàlàyé yẹn torí mo mú táyì ní nǹkan ìwé náà náà kí ni táyì ọ̀sẹ̀ rẹ̀ ok náà so mo ti ṣàlàyé lórí yẹn ìkọbìnrin sílẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ pé èèyàn ní bùkátà sí ni ọgbọ́dọ̀ jẹ́ pé lásán ẹ̀mí ta ṣọ́wájú kó sì jẹ́ pé inú ìmọ̀ra tí mi ò tí ì súnmọ́ obìnrin ni bẹ́ẹ̀ náà sì ni téèyàn bá ti sọ ẹyọ kan kò ní ìdí kó tún sọ mí mọ́ tí ọba rí tí àti tí ọba jẹ́ kó fẹ́ gbà padà kò ní ìdí kó sọ mí mọ́ tí ó fi parí ìjà rẹ̀ tí ó fi mọ̀ lọ. kété dandan ni kó wá sọ pé ọ̀fẹ́ ẹ̀zọ́ ti mẹ́tẹ̀ẹ̀ta kó tó ní kó lọ. àbíkọ́ jẹ́ pé tó bá ti mọ́ra bọ̀ kó tó mọ̀ rí fíìsì ẹ̀ òní jẹ inú fọ́ gbà padà àdúgbò fílẹ̀ kó mọ̀ lọ. ìkọ́bí sílẹ̀ àwọn onímọ̀ wọn pèsè oríṣiríṣi ọ̀nà mẹ́rin pẹ̀lú ìwòye mẹ́rin wọ́n fi pín in nínú kọjá kéèyàn sojú ajé bẹ́ǹkù àtikọ́pẹ́ sọ àtisọ̀dájọ́ ẹ̀ nínú kọjá yìí pé ìkọ́bí sílẹ̀ inú tíyẹn lè gba omi padà lásìkò ẹ̀ní àkọ́yẹ́ pé lòlí lè gba padà àti sọ ìpín oríṣi mẹ́ta tó wà fún arọ́jìí alibáhìn bẹ̀yìnúnàtò sugurọ̀ àti bẹ̀yìnúnàtò kúbọ̀rọ̀ ìwòye tiẹ̀ lẹ́ẹ̀kẹta sọlá àtìtọ́jẹ́ ti súnà àbí ti bídà so ìtọ́jẹ́ súnà iná ní islam fẹ́ sọlá àpò ìrìn ẹlẹ́ẹ̀kẹrin tí ì tí ì sọ òun náà ní wípé ìkọ́mi sílẹ̀ tọ́jẹ́ pé èèyàn sọ pé òun ti kọ́mi sílẹ̀ kò sókọ̀ mọ́ nǹkan kan àbí bẹ́ẹ̀ kọ́ onítọ́ba ti di ìparí oṣù kò ti di kíkọ́ ọ̀lẹ́ o tí bàbá mi bá sọ pé nǹkan ọ̀lẹ́ kò ti di kíkọ́ ọ̀lẹ́ nìyẹn o ajẹ́ ibi tí bàbá sọ pé kọ̀kọ́ lẹ̀ ó di kíkọ́ lẹ̀ náà ló ń ṣẹlẹ̀ à. ìdẹ́yìn bá ti fi lọ́ nǹkan yóò so pọ̀ mọ́ nǹkan yẹn ni sòkè yẹn ọmọ sọ́ra kọ́lọ̀ kọ́mọ kó àmọ́ ṣe. mo ti ṣàlàyé díẹ̀ nípa akólé o nípa obìnrin ìní ó di máa nìkan lọ́dọ̀ ọkọ rẹ̀ lọ́kọ́ bá ti lè yọ́dún sí i ó ti di kíkọ́ lẹ̀ nìyẹn kíkọ́ lẹ̀ kò ní kólé òní mọ́tò àbùmọ̀lì kíyà òun náà sì ni mọ́sáàbù jùmúrù ìlànà ìtọ́kọ̀ jùlọ àwọn onímọ̀ wọ́n dúró lórí pé olú yẹn tóbi bá ti sọ pé òun ó fún ọ ní nǹkan ọ̀hún lẹ̀ òun náà bá lòun yọnu sí i tọ̀dá àbúlá àmọ́ kàtí kìí ṣe fásitì nìka so apákan náà ọdún sọ pé fásitì nìka yìí ni ṣùgbọ́n aṣọ pé nǹkan tẹ̀sán jù tó sì wà ní mọ́sáàbù mọ̀ kí yàtá ń lò ní òun náà ni pé tọ̀láàpù ni ìkọ́ ìtúyì kìka ti adájọ́ ó lè jẹ́ pé nítorí kóbi ó gbé kéèkì lọ́sọ̀dọ̀ wọn ó lè jẹ́ pé nítorí wípé ọkọ yìí ó ti fẹ́rẹ́ àjòjì tiẹ̀ wálé ó ti di pé wọn ò ní kọ́ bí ṣe kankan pa rẹ̀ kò gbọ́dọ̀ kọjú ọdún mẹ́rin kò gbọ́dọ̀ kọjú ọdún mẹ́rin tó bí ń bá láfaradà pọ̀ kò gbọ́dọ̀ kọjú ọdún mẹ́rin tí wọ́n fi túlẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹtú rí pé kò wálé rárá kò dáhùn wọ́n ní ọ wálé kò wá sọ́dọ̀ yàwó ẹ̀ yàwó ẹ̀ ló lọ sọ́kọ̀ ipò òfẹ́ kẹrù òfẹ́ lọ òun ọ̀fẹ́ má ó sì lè jẹ́ pé torí ìkẹ́ kékeré nípa ìná ni àbí torí ló lé ipò òun ní súnmọ́ yàwó yìí ọwọ́ àtúgbé kí oṣù mẹ́rin tó pé adájọ́ lè ṣe tẹ̀kùrí ó lè tún wọn ká lórí ìyàn bẹ́ẹ̀ náà sì ló lè jẹ́ pé nítorí pé ọkọ kó mà tọkọ bá ti kó mà wọ́n sọ fún yín pé kó tètè padà sínú Islam tí ọba ti gbọ́ ìyàwó ẹ̀ dídí kọ́ lẹ̀ ọwọ́ á ní ìdí kọ́ lọ gbàwé lọ́dọ̀ court kò jẹ́ evidence fún lórí tó òun ẹni yìí kò lẹ́kọ̀ọ́ kankan má lórí òun bẹ́ẹ̀ náà ti sọ ẹgbẹ́ obìnrin náà ni lòun náà kó mọ̀ kó ní Islam ó ti di kíkọ́ lẹ́nu yẹn torí pé ẹ̀ẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ dé pé yọ ọ̀fẹ́ kéèfèrè yìí ṣùgbọ́n tó ti bẹ̀ wọ́n kọ́ sọ fún yín pé kọgbà ìsìláàmù padà tabati wa kọmi sílẹ̀ àwọn kankan ti di ẹ̀tọ́ o ká gbọ́dọ̀ ṣe ní ìbámu sí sẹríà o ẹjọ́ fún mi ní five minutes pages méjì péré ló fún ṣàlá pages méjì náà ló fún àwọn kankan bẹ tọjú ojúṣe o obìnrin tá a kọ́ lẹ̀ tá a jẹ́ pé ẹ̀kan ṣoṣo ni abẹ́ẹ̀ méjì ni tá a pè ní tọ̀lá kò rọ́jìrì gbogbo nǹkan tó fi ń káàkọ̀ sílẹ̀ lẹ́tọ̀ọ́ sí iná ìlú náà lẹ́tọ̀ọ́ sí àfi pínpín oorun fún nìkan ẹni òsì tọkàn máa àti tí yẹn bá tó sọ fún wọn òun gbà padà tí yẹn bá níyàwó mẹ́ta tó ló ń bọ̀ kán lẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ àbẹ́ ẹ̀kìtì tọ́tẹ̀ fún náà tiẹ̀ kò lẹ́tọ̀ọ́ sí oorun mọ́ ṣùgbọ́n gbogbo nǹkan yòókù yọmọ lẹ́tọ̀ọ́ sí oúnjẹ tí ọmọ jẹ ní o lọ́ba ìyẹn ni ó wà fún ilé tí ọmọ gbé ìyẹn ni ó wà fún tọ́ba di pé rúkèrúdò ọ wà láàrin wọn tó lágbára tí wọn ò lè jọ gbé pọ̀ láàrin tó fi máa ṣe ìdá rẹ̀ kò séèwọ̀ fi ká tó lọ síbi ààyè tá a ti trust yìí pé àgbàjẹ́ ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa sọ fún àtọ́bá yìí pé tòótọ́ ni wọ́n ṣe háyè torí pé bẹ́ẹ̀ náà ṣe láti àná yọ sọ́nà máa lọ sọ́nà láti sọ sáà tó kóbìnrin yẹn kọ́ lọ sí ìdá rẹ̀ lọ́dọ̀ abdullahi tó fi nà tó torí pé kíni o torí pé ọkùnrin kan tí o tọ́lọ̀ o tọ́lọ̀ o fún ní èyí náà ni tọ́ba bọ̀rọ̀ alẹ̀ abdullahi tó fi nà tó fún ní ẹnu fún ní kọlọ ṣe ìjà rẹ̀ lẹ̀ sùtọ́ wáyé pé àárín wọn rújú wọn ò jẹ́ ẹ̀lẹ́jọ́ pé nulẹ̀ kò sí wọ̀ mí kẹ́ ọlọ́jẹ́ pé nílé wọn ni o àbí nílé àbí nínú èèyàn ọkọ ìyókè ọlọ́pàá bóyá àti rẹ ni kọlọ ọmọ ẹgbẹ́jọ rẹ̀ káàkiri wọn máa fún kọmíṣọ̀ yìí pé kò sí oyún òun ní fún rẹ̀ ṣùgbọ́n tí oyún bá wà fún rẹ̀ èèyàn ni ọmọ ṣe ìtọ́jú fún lórí oyún tó níyẹn ọsibítù àtẹ̀dàdì ni owó tí a bá béèrè ní ìbímọ ní èèyàn yóò máa tọ́ ìnáwó ẹ̀ tọ́ba ìfòbímọ tán òun lọ́lẹ́tọ̀ ọkọ sọ pé òun ó fún ọmọ òun lọ́yàn àgbọ̀dọ̀ pé rárá àti lẹ́yìn kan tí ó fún lọ́yàn tó náà tẹ̀ bímọ tán àti wọn gbà lọ́wọ́ rẹ̀ rárá torí pé kéèyàn ó mú ọyàn ńlọ́dà ju kó mu ọ yẹn ẹ̀ńtì èsè yẹn lọ kó sì mú ọ mú tó ni kó sì mú ọ yẹn ìyá rẹ̀ ńlọ́dà ju kó mu ọ yẹn ẹ̀rẹ̀ ní ìdíje yàrá torí pé ọ̀nà tí ó mu yẹn ó ní pàtó lórí àwọn fẹ́ fẹ́ ọ̀gànà.